Matthew, orí ogún. ìjọba ọ̀run ṣàdá bí ọkùnrin kan tí í ṣe baálé ilé tí ó jáde ní kùtùkùtù òwúrọ̀ láti pe àwọn alágbàṣe sínú ọgbà àjàrà rẹ̀ nígbà tí ó sì bá àwọn alágbàṣe pinnu rẹ̀ sí owó idẹ kọ̀ọ̀kan ní òòjọ́ ó rán wọn lọ sínú ọgbà àjàrà rẹ̀ ó sì jáde lákòókò wákàtí ẹ̀kẹta ọjọ́ ó rí àwọn aláìríṣe mìíràn wọ́n dúró níbi ọjà ó sì wí fún wọn pé ẹ lọ sí ọgbà àjàrà pẹ̀lú ohunkóhun tí ó bá tọ́ èmi ò fi fún yín wọ́n sì mú ọ̀nà wọn pọ̀n lọ síbẹ̀ ó tún jáde lọ lákòókò wákàtí kẹfà àti ìkẹsàn ọjọ́ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì jáde lọ lákòókò wákàtí kọkànlá ọjọ́ ó àwọn aláìríṣe mìíràn tí ó dúró ó sì wí fún wọn pé èéṣe tí ẹ̀yin fi dúró láti òní móní ní àìríṣe wọ́n wí fún un pé nítorí tí kò sí ẹni tí ó fún wa ní àgbàṣe ó wí fún wọn pé ẹ lọ pẹ̀lú sínú ọgbà àjàrà èyí tí ó bá tọ́ ni ẹ̀yin ò rí gbà nígbà tí ó di ojú alẹ́ olúwa ọgbà àjàrà wí fún ìríjú rẹ̀ pé pé àwọn alágbàṣe nì kí o sì fi owó àgbàṣe wọn fún wọn bẹ̀rẹ̀ láti ẹni ìkẹyìn lọ sí ti ìṣáájú nígbà tí àwọn tí a pè lákòókò wákàtí kọkànlá ọjọ́ dé gbogbo wọn gba owó idẹ kọ̀ọ̀kan ṣùgbọ́n nígbà tí àwọn tí ó ti ṣáájú dé wọ́n ṣe bí àwọn ó gbà jù bẹ́ẹ̀ lọ olúkúlùkù wọn sì gba owó idẹ kọ̀ọ̀kan nígbà tí wọ́n gbà á tán wọ́n ń kùn sí baálé náà wípé àwọn ará ìkẹyìn wọ̀nyí ṣiṣẹ́ kìkì wákàtí kan ìwọ sì mú wọn bá wa dọ́gba àwa tí ó ti ru ẹrù tí a sì farada ooru ọjọ́ ó sì dá ọ̀kan nínú wọn lóhùn pé ọ̀rẹ́ èmi kò ṣiṣẹ́ sí ọ ìwọ kí o bá mi pinnu rẹ̀ sí owó idẹ kan ní òòjọ́ gba èyí tí í ṣe tirẹ kí o sì máa bá tirẹ lọ èmi ó sì fi fún ìkẹyìn yìí gẹ́gẹ́ bí mo ti fi fún ọ kò àtọ́ kí èmi kí ó fi nǹkan tí í ṣe ti èmi ṣe bí ó ti wù mí ojú rẹ korò nítorí tí èmi ṣe ẹni rere bẹ́ẹ̀ ni àwọn ìkẹyìn yóò di ti iwájú àwọn ẹni iwájú yóò sì di ti ìkẹyìn nítorí ọ̀pọ̀lọpọ̀ ni a ṣùgbọ́n díẹ̀ ni a ó rí yàn. jésù sì ń gòkè lọ sí jerúsálẹ́mù ó sì pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sí apá kan ní ọ̀nà ó sì wí fún wọn pé. wò àwa ń gòkè lọ sí jerúsálẹ́mù a ó sì fi ọmọ ènìyàn lé àwọn olórí àlùfáà àti àwọn akọ̀wé lọ́wọ́ wọn ó sì dá a lẹ́bi ikú wọn ó sì fà á lé àwọn kèfèrí lọ́wọ́ láti fi í ṣe ẹlẹ́yà láti nà án àti láti kàn án mọ́ àgbélébù ní ijọ́ kẹta yóò sì jíǹde. nígbà náà ni ìyá àwọn ọmọ sébédè bá àwọn ọmọ rẹ̀ tọ̀ ọ́ wá ó bẹ̀ẹ́ ó sì ń fẹ́ ohun kan ní ọwọ́ rẹ̀ ó sì bí i pé. kí ni ìwọ ń fẹ́? ó wí fún un pé. jẹ́ kí àwọn ọmọ mi méjèèjì kí ó máa jókòó ọ̀kan lé ọwọ́ ọ̀tún rẹ ọ̀kan lé ọwọ́ òsì ní ìjọba rẹ ṣùgbọ́n Jésù dáhùn ó sì wí pé. ẹ̀yin kò mọ ohun tí ẹ̀yin ń béèrè ẹ̀yin lè mu nínú aago tí èmi ó mu àti kí a fi baptism tí a ó fi baptisi mi baptisi yín. wọ́n wí fún un pé. àwa lè ṣe é. ó sì wí fún wọn pé. lóòótọ́ ni ẹ̀yin ó mu nínú aago mi àti nínú baptism tí a ó fi baptisi mi ni a ó sì fi baptisi yín ṣùgbọ́n láti jókòó ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì mi kì í ṣe ti èmi láti fi fún ni bí kò ṣe pé fún kìkì àwọn ẹni tí a ti pèsè rẹ̀ sílẹ̀ fún láti ọ̀dọ̀ bàbá mi wá. nígbà tí àwọn mẹ́wàá ìyókù gbọ́ ọ wọ́n bínú sí àwọn arákùnrin wọn méjèèjì ṣùgbọ́n jésù pè wọ́n sọ́dọ̀ rẹ̀ ó sì wí pé. ẹ̀yin mọ̀ pé àwọn ọba kèfèrí a máa lo agbára lórí wọn àti àwọn ẹni ńlá nínú wọn a máa fi ọlá tẹrí wọn ba ṣùgbọ́n kì yóò rí bẹ́ẹ̀ láàrin yín ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá fẹ́ pọ̀ nínú yín ẹ jẹ́ kí ó ṣe ìránṣẹ́ yín àti ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe olórí nínú yín jẹ́ kí ó máa ṣe ọmọ ọ̀dọ̀ yín àní gẹ́gẹ́ bí ọmọ ènìyàn kò ti wá kí a ṣe ìránṣẹ́ fún un bí kò ṣe láti ṣe ìránṣẹ́ fún ni àti láti fi ẹ̀mí rẹ̀ ṣe ìràpadà ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. bí wọ́n ti ń ti jẹ́ríkò jáde ọ̀pọ̀ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn sì kíyèsí àwọn ọkùnrin afọ́jú méjì jókòó létí ọ̀nà nígbà tí wọ́n gbọ́ pé jésù ń rékọjá wọ́n kígbe sókè wípé. olúwa ìwọ ọmọ dáfídì ṣàánú fún wa. àwọn ènìyàn sì bá wọn wí nítorí kí wọn kí ó bàa lè pa ẹnu wọn mọ́ ṣùgbọ́n wọ́n kígbe jù bẹ́ẹ̀ lọ wípé. olúwa ìwọ ọmọ dásìlì ṣàánú fún wa. jésù sì dẹsẹ̀ dúró ó pè wọ́n ó sì wípé. kí ni ẹ̀yin ń fẹ́ kí èmi kí ó ṣe fún yín. wọ́n wí fún un pé. olúwa kí ojú wa kí ó lè là. bẹ́ẹ̀ ni jésù ṣàánú fún wọn ó sì fi ọwọ́ tọ́ wọn ní ojú lọ́gán ojú wọn sì là wọ́n sì tọ̀ ọ́ lẹ́yìn.